كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا أكرم ولو أبتي دواء وشوال المسلمين وشوال مليء عن محمد òun ni ọba tá a ti pẹ́ fún. Bákan náà tọrọ ìfẹ́ àti ìgbè fún Anábùwà Muhammad. Ẹni tó jẹ́ amọ̀nà àti ìmọ̀nà síbi ọ̀nà òdodo. Ẹni tí Ọlọ́run dá lọ́lá tó sì ṣe ní àánú fún gbogbo ayé pátá. Ìṣẹ́ Ọlọ́run ọ̀la Ọlọ́run àti orí ajé ìgbésẹ̀ rẹ̀ tọ́lọ̀ bá mi wá nígbà Muhammad kọ́lọ́bà gbogbo gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ ó ní pé àwọn náà ni àwọn kábánájú gbogbo tí wọ́n bá jíṣẹ́ ọlọ́run kọ́lọ́bà sọ́nà àtàrà kọ́bà tẹ́gbogbo wọn àdúgbò ẹni tí yọ́ bá tẹ̀lé ìlànà ohun tí wọ́n fi lẹ̀ fún wa lórí dáadáa akíra wa ní ọkùnrin wa àti obìnrin wa ọmọdé àti àgbà ní àdáyẹrí kò sí àwọn àṣípàá fún wà ní ìsàlẹ̀ ọba tí ó ṣọ́rẹ́ ní àṣípàá fún náà báwọn mẹ́tẹ̀ sí ọmọ àpàdà sí àgbòrò àwẹ̀ látọ̀rí àwọn ṣẹ́kọ̀ wa náà èyí tí ó ní pé sàbẹ̀ láti mara kọ́ni àtọ́nà tí ó jẹ́ kí ẹ ṣe ọlọ́mọ jẹ́ kí ẹ ṣe ṣe àtọ́nà kankan wọn ọlọ́mọ tó gbọ́mọ ṣe àrẹ̀kọ́ wọn dáadáa níbi ìpínlẹ̀ akẹ́nàmọ́ kí àìsàn wa ṣe Mustapha àbùjọ́rí ọlọ́mọ sàmà àtàrà ìṣàlẹ̀ àti ọlọ́mọ bá tó pẹ́ fún àwọn àṣàrò wọn aládùúgbò Alhamdulillah, ọmọ àṣíwánà àtàrà fún ìdájọ́. Wọ́n tí a fáwọn ọ̀rọ̀ àdí. Ọlọ́ ni àpẹẹrẹ síbi dáadáa tàbí àwọn ẹ̀ka mọ̀kúrẹ́ fún ìgbìyànjú fún akíkanjú. Níbi ẹ̀sìn. Olùkọ́jẹ́ bá wà nílé bí bábà ṣe wà ní àwọn tí ẹlẹ́nu ojú gbára rẹ̀ ṣe. Ìrìnlú fa ní tí ẹ bá gbé níbi ẹ̀sìn tó lo agbára rẹ̀ ìgbà tó lágbára tó lọ sí jẹ́ àmì oríire ká tó wá bẹ̀rẹ̀ ìdòkọ́ lálẹ́sà kan ju àbùdá òfin ẹlú àwọn ẹ̀sàrí nínú alùpà wọ̀nyí àwọn ọlọ́pàá lẹ́nu fún wọn ká àwọn ẹ̀rẹ̀ sáyé fún wọn lọ tẹ́wàá lórí egun tó fi ń ṣe wọn ọlọ́wọ́ afẹ́ lòmí tó tó jù sí wọn lọ ọlọ́wọ́ ní kó mọ̀ ló tiẹ̀ sí ní ẹ̀sìn ẹ̀ẹ́kọ́ rere àbáhàfà náà ti fẹ́ kọ́ fún ìjà àti gbogbo àwọn ilé tó dáwà ìjọba ní adébóyè àárín orípa ìrọ̀ òkà àti oríwíṣẹ́ lọ ní ti dáadáa ọ̀rọ̀ màṣọ́ àwọn àtàrà tó lóye sábà ní ìtọ́sílẹ̀ ẹ̀ka ládùúgbò àti gbogbo àyè ní gbogbo àti akẹ́kọ̀ọ́ náà kíra wa fún iṣẹ́ ọlọ́ bákan náà kíra wa fún òǹgbẹ kẹ́rùn ẹ̀rọ adé ní kíra wa ẹ̀rí pé òǹgbẹ náà ló máa ń pọ̀ jù ní àbáwí ọgbẹ́ ẹ̀kú ebi ẹ̀kú òǹgbẹ ló máa ń sọ àyè ìgbẹ́ torí tọ́lọ́ọ̀bá ní kọ́lọ́mọdá gbájì fún ọlọ́njá sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ láyé àbákanáà àtúbára dúpẹ́ tọ́lọ́ kára kúrò tó lo àsìkò ibi tọ́lọ́ báwọn fún ọjà àgbà ọ̀gbẹ́lẹ̀ wa rahmatullahi wa barakatuh ohun tí a mọ̀ gbéyẹ̀wò àwọn áyà kan nínú Al-Qur'an òun lẹ́ni ká tó fún wa nínú oṣù méjì rẹ̀ ní ẹ̀mọ́ ká kọ̀rán àdìkẹ́yà máa gbọ́ àdìkẹ́yà tó máa lọ́pẹ́ kọpa rẹ̀ láàdá rẹ̀ tó máa ju àsìkò mí tó ju láwẹ̀ lọ ẹlẹ́wọ̀n gọ́tẹ̀ sí ìrọ́tún lọ́sì àtẹ́ndé ẹgbẹ́ ní ìwíkúrí náà ní olóògbégbà nínú àwẹ̀ àwọn ọ̀gọ́ tẹ̀sírì lọ́tún lọ́sí tó yẹ pé láwùjọ wà yẹ́ wà lóògbé kò sásìkò tẹ̀sírì wọ́n ti gbà wẹ̀ lọ́nà wọ́n wo gbà láwọn afọ́ra onísúnnà mọ́ lálìkọ̀tọ̀ sí èdè náà wẹ̀ nìkan tó mọ́ ń sọ gbogbo àti túyáyá ta túyáyá yìí náà fáwọn bàbá tó ló ya lẹ́yìn àwẹ̀ kàtó dìtì torí pé tẹ̀sírì ò mọ́ nínú àwẹ̀ nìkan ká kẹ́kọ̀ọ́ àlùkò ká ojúṣe wa ni lọ́sẹ̀ bá pè kẹ́ ní orí òfin kámọ́ àmọ́ tó wà ń bẹ̀ ẹni tí ó pàjá lọ́gbọ̀ fún wa yóò ṣe kíní yóò tí yóò pé torí pé ní èmọ́ sọ kíní kan kùránì bó ṣe wà yìí bí ìwé àdúrà làwọn àfáà fi yẹ̀rùwá àbí ìyẹn ló fàtẹ́ bá lẹ́yìn tí ń ké kùránì àwọn èèyàn mọ̀ kí ilẹ̀ Yorùbá pé ọlọ́gbàdúrà àfáàsàdúrà lọ́wọ́ Tókè yí àdúrà lẹ́pẹ́. Bẹ́ẹ̀dẹ̀ ni àdúrà wà ń bẹ, òfin wa bó láti láyé tàbí rí ọ̀nà ọlọ́run ó wà ń bẹ. Sáàbà wá lọ bí tó ti ń ṣàlàyé ẹ̀kan tó fún wa jẹ̀mọ́ bó láti ẹ̀mọ́. Ìyẹn ló ń dé pàtàkì kí aláwọn afá tó mọ̀ ti tẹ̀síìrì fún wa ní gbogbo ìgbà pé nínú ọ̀rẹ́ nìkan ẹ̀kọ́ Quran òfin tọ́lọ̀ ń gbélé wa lọ tàbí sórí ire láyé àtìlọ́run bó bó láti rí ọ̀nà ọlọ́run bó láti sin ọlọ́run tọkọláya nílé pé ogbó láti fẹ́ra wa tí náà bá wọ̀ wọ́n bó lè yẹmọ́ lé ń tu bó láti tọmọ bó láti tà bó láti rà ìwà wo ló yẹ ká wù wọ́n lọ́wọ́ náà Al-Qur'an ọlọ́ni ìwà nẹ́bì ló dájú wà ìnẹ́kàlá àlá ìgbólùkún àbíyìn kèrè anẹ́bì ìwà rẹ̀ ló dájú àrin ìyàwó àìṣàpá ìyàwó rẹ̀ ilé ya wa Aisha ọlọ́niwà náà ló dájú kí ni wọ́n mú gẹ́ ẹgbà ní ráyẹ̀ ẹ̀fẹ́tì lọ́dọ̀ ya wa Aisha nígbé yàn kàkẹ́ ọmọ olóòtọ́ ọ̀kẹ́ parọ́ onítẹ̀ríba ìtọ́ ẹ̀fẹ́tì nú ìgbẹ́gbà tí ya wa Aisha ọ̀dà wọn lóhùn kí ló sọ fún ní kánà olùkúwú alukọ̀rán kọ̀rán yẹn gẹ́gẹ́ ní ìwà rẹ̀ ẹgbẹ́ ànẹ́bìkan ní àtẹ̀lé gbogbo wà sí ìwé ní kọ̀rán mẹ́láṣẹ̀ sábà wà rẹ̀ ní tó fún wa kó láti mọ̀ ṣé pẹ́ńtọ́ sọ fún wa pé ìrànfẹ́ wá ká sílé wa ní tànú màá sàmí àmì ọlọ́run ó gbà á gbọ́dọ̀ bá ti mọ̀ tó mọ alukoran ẹni tó ní pàjá ní ọ̀pọ̀ fún wa àánú mọ̀ tó tọ́ tí wọ́n gbé wá wá ń tì láwà fún ara rẹ̀ tó bá mọ̀ tó mọ̀ tó ń ká ọmọ bá lọ ìbò ń bẹ̀rẹ̀ pé ó bá yẹn lẹ́rù ẹ̀rẹ́ fi ráwọn ní ìtọ́gbọ́n ká alukoran ẹ̀wọ̀n wọn àyímọ̀ arọ́ méjèèjì ìgbàmọ́ ẹ̀kọ́ àwọn ọkùnkùn ẹlẹ́rọ kẹ́kẹ́ ní pàwọn ẹlẹ́kùn ìsẹ́ǹkà ni tó rán bá túnmọ̀ ẹ lọ lọ́wọ́ bó ṣe rí Muhammad sọ̀rọ̀sọ́lá bó ṣe rí ní òṣèṣì ẹnìyẹ láàrín bí kírun ló ń jọ pẹ̀lú ayé àkọ́bá bó ṣe rí pé ó débẹ̀ níranmọ́nu àníbi kálákà tó tà lẹ́ni tó ń ronú sí tó pé kùránì ó ti sọ kalẹ̀ ti kẹ́kọ́ lọ́rọ̀ rẹ̀ wọ́n lè tó káyà mí ojúmọ́ tó bá ronú sí ọdún subhanallah lórí kan nínú àwọn àyímọ̀lẹ̀ lárúbáwá tó ń ka ó ń kírun fáwọn èèyàn fásí àmì ló ti sùkún ẹ máa sì jọjú pé à kí wọ́n á tuntun fásí àpá àmì lókè bóyá ìtumọ̀ tẹ́lẹ̀ tún ó lè tún ronú kẹ́kẹ́ ń parẹ́ tó tún bá lẹ́rù wọ́n tàbá mọ̀ tún Al-Qur'an kẹ́kẹ́ máa kà fún alóde àtẹ̀mọ́ náwó àbí ọmọ bí ẹta tí nìyẹn lẹ Yorùbá ni kọlọ́mà sánà àtàrà ló ṣàmì wa tó o tó ilé ìpàdé wọn pàtàkì ìmọ̀ ìjókòó tẹ̀sílò ìkọ̀hán nínú àwẹ̀ ní àtàwẹ̀ bá lọ owó tó fún yẹn ní pákà ní tí yẹn fi ń ṣe báyìí ká ah, tíra tó lọ ń tọ̀ kalẹ̀ fún wa o mo mọ̀ tó ọlọ́gbọ̀n ṣe rọrùn fún wa ayé àtúnwá ní àáká fún ara wa fáátá nípa ní alukọ̀hán lọ́wọ́ àgbékáwò ó náà ní ayé àkọ̀ọ̀kànlélógún táìmù sí 21 nínú sọ́ọ̀tù bá kọ́rọ̀ bí ayà kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àbí ìkẹrìndínlọ́gbọ̀n tó 26 kọ́nà wà sánà tààrà òṣèlú nǹkan ẹwà níbi ilé ìgbò lájánẹ́sì نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسوره فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين نعم ọlọ́run afọ́nà ọba aláṣẹwà nínú ayé ọlọ́ni yá ayọ́ àdínáàsì ìyẹn pé mo tó gbogbo ẹ̀yẹ ẹ̀dá ìyẹn pátápátá yá ayọ́ àdínáàsì ó pé gbogbo ẹ̀yẹ ẹ̀dá ìyẹn pátápátá pàtọ́nà ń pè wá nǹkan kẹ pàtàkì ló fẹ́ pè wá sí i ìgbà mẹ́rin náà tó gbogbo àwọ̀ ẹ̀dá ya ayú àná ẹ̀yẹ ènìyàn ìgbà mẹ́rin yóò pàwà mùsùlùmí yóò ni ya ayú alẹ́dí na ámànù èyí tẹ́ ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ tọ́nà bá ti pè wá bẹ́ẹ̀ ìmọ̀ kó fẹ́ pàwà láti kásìn kankan àbí kókọ̀ fún wa pé ẹ̀mọ́ ṣe nǹkan kan mọ́ ẹ̀sùn mọ̀ pé bá fẹ́ pààyàn láṣẹ àbáfẹ́ pọ̀ nǹkan fún tá a bá kọ́kọ́ pé pípè yẹn àti kọ́ọ̀lù àtẹ́ṣẹ́ ẹni lórí wọ́n bá ní òbúdó rọ̀bá kùn ẹmọ́ sí náà yí àgbọ̀yé pé ó pàwá láṣẹ náà láìpẹ̀ wá ṣùgbọ́n pípẹ̀ tó pè yẹn ìkọlù àtẹ́ṣẹ́ yẹn eléyìn tó jẹ́ pọ̀ abẹ́kẹ́ yẹn concentrate káàkiri lágbàjá ẹ̀yìn èèyàn wá ẹ̀rí fáwọn ìjọba tánrẹ́ bá sọ̀rọ̀ àbí ọmọkùwa ẹlò Nàìjíríà lọ́wọ́ tó déwájọ́ ìgbégini wọ́n tuntun pè ẹgbẹ́gbẹ́ bá ti pè ẹ́lẹ̀ kan náà wọ́n fi ń pẹ attention wa òsùlùmù yẹn mẹ́tọ́ọ̀dù yẹn pẹ̀kùrá ní ti kọ́kọ́ lòsíwájú ọmọ ẹ̀sán lónìí tó bá dọ́gbó yá ayò anas wọn ó tẹ́tí tọ́rọ mọ̀ pé òfin kalọ́rọ̀ fẹ́ jùlẹ̀ tó fi pé wá tó bá dọ́gbó yá ayò alẹ́dínà ámànú ọ farabalẹ̀ torí pọ́ mọ̀ pé ọ̀rọ̀ pàtàkì kan lọ́lọ́run fẹ́ sọ níbi ayé ilé ìgbàtọ́lọ́ wa tó gbogbo ẹ̀dẹ́ nìyà wọ́n ní òṣùgbódù rọ́bà kùn ẹ máa ṣe ọlọ́run ọba yín ẹ máa sin ẹni tó dá yín o àṣẹ rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run nígbà tó lọ́wọ́ apàṣẹ yìí kò ní ẹ̀yin ara adébóyè ẹ máa sọ náà bá yín o ẹ̀yin ara gàdíkì ẹ máa sọ náà bá yín o kí ló sọ gbogbo èèyàn pátápátá ó mẹ́rin pé ìsin lọ́run ojúṣe gbogbo ẹ̀dá ni kìí ti ṣe pé tí n bá fẹ́ràn mọ́ lọ́run tí ń bá fẹ́kọ́ dẹ́ndẹ́n èyí gbọdọ̀ sí náà bá fẹ́ dá àṣẹ ni látọ́dọ̀ ọlọ́run àṣẹ tọ́lọ́run ti pàwá yìí àṣẹ dandan ni ẹni tó bá ṣe yóò rí ọnu ọlọ́run ẹni tí ó bá ṣe yóò jìyà àwọn bá ń tàbá wọ́n bá fẹ́ wọnú alkọ̀án ṣe bá ọkùnrin dáadáa ayà ni àṣẹ àkọ́kọ́ tó kọ́kọ́ wá mẹ́ àìbẹ̀ẹ̀kọ́ ayà ni àṣẹ àkọ́kọ́ bàbá gbé láti fatia fatia alifulami awaka bá kọ́ra aya 20 tó lọ 21 ilẹ̀ ìgbé yá ayò àdìyàn tọ́lọ̀ kọ́kọ́ dájú ọ̀rọ̀ kan wábà ìpínlẹ̀ láṣẹ òun àkọ́kọ́ wọ́n láṣẹ àkọ́kọ́ tọ́lọ̀ kọ́ bá ní koran àṣẹ ìbádàn ẹjọ́ tẹ̀ fún mi ipò olùbádàn wà ní gbèsè ayé كيف القرآن سيقول وما خلقت الجن والإنس إلا ليعبدون Ọlọ́run ní àwọn ènìyàn, àwọn àlùjànnú àtàwọn ènìyàn. A torí ìgẹ́gẹ́ dáhùn, kí náà torí ìdáhùn onípẹ́kọ́ wá sí lọ. Àyẹ́pẹ́ wíwáyé wa onípọ́pọ̀tì, onírísì. Kí ni rísì náà? Onípẹ́kọ́ ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tó bá wáyé yìí tí ò bá ṣe lọ́run kò mọ̀ tó wáyé wá gbogbo tó bá sì kójọ láyé kó mọ̀ ọjọ́ lójú ipò ẹni tí ò láyé wá la máa kà fún àbẹ́ẹ̀kọ́ torí pé nǹkan ní kó wá ṣe ń kò ṣe ọlọ́run ni afahasibutum annama khalaqnakum abasa ẹ má rò pé akàndáyé lásán kẹ̀kẹ́ wá lé ayé kẹ̀kẹ́ wọ́n jẹ́ kẹ̀kẹ́ wọ́n mú kẹ̀kẹ́ wọ́n wá sọ kẹ̀kẹ́ wọ́n lọ tó rí lásán wà á nà fún ilé iná látọ̀rọ̀ jà òun ẹ mọ́ rò pé bẹ́ẹ̀ bá sáyé tán ó ti pínu ẹ̀ ní padà wá bọ́lọ̀ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o ó sọ́rí sọ́rọ̀ torí ẹ̀dá wa mo náà ní ká wá jọ́sìn fún àwa ènìyàn àtàwọn àlùjá ẹni tí ò bá ti ṣe léyìí ìgbésí ayé tó wà ìgbésí ayé tí ó dáa agbọ́dọ̀ gan ìjọsìn fọ́lọ́run bá sábà ní ìjọsìn ìjọsìn rí ọ̀rọ̀ tó fẹ̀ ní gbólóhùn tó fẹ̀ ní ìjọsìn tọkàn wà ìjọsìn tẹnu wà ìjọsìn tara wà ìjọsìn tó wà ìjọsìn ọmọ lórí irun ọmọ lórí kágbáwẹ̀ ìjọsìn pọ̀ wá àti táǹgọ́ ìjọsìn ni kátọ́rọ̀ orí lẹ́nu ìjọsìn ni kátàdúà ìjọsìn ni káka alkùrán ìjọsìn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nkẹta àwọn ṣe níjọsìn tó jẹ́ nkẹ ẹnu tara ń kọ́ ẹsẹ̀ tó gbé wá wáàdì pé àníyàn wáàdì lọ lọ mẹ́sẹ̀láṣẹ́ lọ lọ ibi dáadáa gan lọ lọ gbogbo ó ti lọ ìjọsìn ni nítorí tọ́nà wa torí ẹ̀dá wa ni lọ́nà wa ń pa wá fẹ́yìn ènìyàn ẹ̀sìn ọlọ́run ọba yín tàlọ́lọ́run ní káfí ọlọ́run ọba yín àlẹ́bí ọ̀lá kọ̀kù ọba tó dá yín ni pé ẹni tó dá ni làánà ń sìn tí ó táwọn kẹfẹ́rí ti gbé gbági nìyẹn ẹlòmíràn òkè Elédùmarè tàánù mi tàánù pẹ̀lú Elédùmarè ọlọ́run wá padà ọ̀dọ̀ sún lọ àyẹ́ pé ẹni tó dá yẹn sìn ó ti tẹ̀ pírẹ́tì ẹ̀kú lọ́dọ̀ ẹni tí ó ti sìn ẹni tó dáre náà làwọn ń sìn àwọn tó ń bọ́gí ìsìn ẹ̀nẹ́gbà pé Elédùmarè kẹwà tó dá wọn wọ́n dẹ̀ lọ ń ẹni tó ń bọ òkè gbà ló dá òkè sí ní ń ibi tán ti sọ ní kí ló fọ́ tó dá yín lẹ̀ kí ilá ní ìfọ́ rìbúná ìgbìlà mọ́ ìgbìmọ̀fà. Wọ́n ní wọ́n ní ìjọ ti bá ń ṣe fún bí ibi táwọn bọ́, òtà táwọn ń sin, odò táwọn ń sin, òun ni ó sáwọn mọ́lọ̀ tẹ́ràn bá ń wọ́n mọ ọ̀dọ̀ rẹ̀ làwọn lọ. Wọ́n fọ́lọ́ tó dá wọn lẹ̀. Àbí táwọn bá ń wá owó àbórẹ̀ràn lẹ́yàrẹ́ àwọn ọ̀dọ̀ rẹ̀ làwọn lọ, òun ni ó wà á gbọ́n gbàǹkan lọ́dọ̀ lọ. Èlò orí kékeré rẹ̀ ọlọ́wọ́n sọ bá ẹni tó dáyí gẹ́gẹ́ náà lẹ́gbẹ́rẹ̀ ọmọ ìjọ́ sí fún ọba tó dáyí wà lẹ́bí rẹ̀ ń kọ́bílẹ̀ kìí sí pé ìdí kẹta wà ń sí àtà tó ti lọ síwájú yìí òun náà ló dá wọn òun náà lẹ́gbẹ́rẹ̀ ọmọ ìjọ́ sí làálàkún tàtàkùn ilé ìlẹ́bí jẹ́ olùpáyà ọlọ́run àṣírí kẹtùmbì ẹnikẹ́lá àṣírí náà àwọn tó wọ́n ní ìbẹ̀rù àwọn níbẹ̀rù ọlọ́tà ní ṣegí ọlọ́ ní ìjọ ti gan ní òjẹ́ làálà kọ́ta tako ní òjẹ́ kẹjọ ìpáyà náà wò wá o ògbàwẹ̀ onínú ẹ̀mọ́ onínú ẹ̀dá oníkẹ́ẹ̀dá ti bẹ̀rù ọlọ́run ó lẹ̀ sí bẹ́ẹ̀ ni ìjọ sì ní ó mọ indikéètì pé ẹni yìí o olùbẹ̀rù ọlọ́run òfin tó lè sọ fún wa tó lọ́kàn rẹ̀ dá tó ìkírun àwẹ̀ láǹgbà yìí ọlọ́kàn rẹ̀ kọ̀yẹ kí ẹ̀wọ́n fi para rẹ̀ kẹ́mi ẹ̀sá ti mọ́ ni tọ́gbàwẹ̀ bóò ni ẹ̀mí ẹ̀sẹ̀ wá fẹ́ mọ́ ọlọ́run tẹ́jọ́ jẹ kẹ́mi ẹ̀mọ́ nílẹ̀ kọ̀pá ọlọ́ ayàyé sáwọ́gbé sọ́rọ̀ àdì sọ́kàn wa aráwọ̀ ẹ̀kọ́ kankan bẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé rùbùbíyà ọlọ́run ọba ọba tó dá wa tí ń sáré sì fún wa tí ń ṣèjẹ́ olóńfẹ́ olóńpani oníyeni òun ló ń ni, òun ló dẹ́dà àìpẹ́lú tó ṣe gbogbo nǹkan yẹn náà ló yẹ ká máa sìn àgbọ́dọ̀ sí nǹkan míì mọ́ ẹni tí ò dáwà àgbọ́dọ̀ sí bákanáà bá bá ń sin àgbọ́dọ̀ mú nǹkan mí pẹ̀lú ká máa sí pọ̀ mọ́ torí pọ́ lọ́wọ́ bá gbogbo àlámọ́ pẹ̀lú láṣẹ̀rí kálàwù àbí tí tó jẹ́ ṣẹ̀rí ìkù ní pásínà akẹgbẹ́ ọlọ́run lákẹgbẹ́ kò lẹ́ni tó ń jọ ń ṣe onígbákejì oníráìfà onípátínà gbogbo aláǹkanú sọ́tún ìkìláàsì wàlámúyà kùn láwùwù kúfù wọ́n áhàdù ìsáǹkọ̀ ìkúfù òun ni tó jọ nǹkan kàmírì tí fúlàní àwọn ìjọ́ bóyá ń bí ọlá ní àbọ́mọ̀ bóyá ń bí ipò ní bóyá ń bí agbára ní kò sí ẹgbẹ́ àwọn ìjọra wa alẹ́mọ́jọra lójú ṣùgbọ́n kájọra ń bí wà kájọra ń bí ìṣesí kájọra ń bí ọ̀rọ̀ kájọra ń bí ìrìn gbogbo tákàálẹ̀ àti kẹrù kò sí ẹ̀kẹ́kẹ́ tó tọ́lọ àgbọ́rọ̀ fi kẹ́kẹ́ wé níbi ìjọsìn náà nìkan rẹ̀ ká máa jọ́sìn fún torí tá a bá ti jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sí afọ́lẹ́nu ní àfọ́lẹ́nu nǹkan yẹn sì àti tòun náà dígí ni ọlọ́run wa odidi gbà ọlọ́nìkan lagbọ́dọ̀ máa sí òun ló lẹ́tọ́ ọjọ́ sí gbogbo ìjọ sábà ṣe tẹnu ní tọkàn ní tòwó ní tara ní ọlọ́wọ́ fẹ́ fi rinlẹ̀ olóríyà rẹ̀ kó nìkan mẹ́ká mọ́ sí ó wá fẹ́ fún aláwọn ògbòbíyà àwọn nǹkẹ́ tó ṣe mèremère ó fẹ́ sọ díẹ̀ fún àtàgbùn tó ọba tó ṣe nǹkẹ́ mẹ́ká mọ́ sí ọlọ́run lọ́lọ́run ta ní ẹmọ́ sí yìí alẹ́bí ìyá alẹ́lákùnrin àrùdọ̀ fi rọ́ṣà olọba tó tẹ ilẹ̀ ilẹ̀ fún yí bí ìtẹ́ ó tẹ ilẹ̀ fún wa bí ìtẹ́ àríwẹ̀kọ́ ìkàlùkù wá nì lórí ẹ̀ agbó kẹ̀kẹ́ agbó mọ́síìnì agbó mọ́tò lórí ilẹ̀ ilẹ̀ ni o lẹ́nu bá gbé rántí ó lè mọ́ lọ láti fi kánú ilẹ̀ ilẹ̀ náà ń sàkíyẹ lọ náà ni tí lọ à ń dákó sórí ẹ̀ àwọn nílá rí mọ́bẹ̀ yìí sí ta ló tẹ́lẹ̀ fún kama rí mọ́bẹ̀ ọlọ́wọ́ bá ní ọlọ́lọ́wà lẹ́bí ìjá alẹ́lákùnmùlá àrọ̀bàlúlá fámúṣú fí mọ̀nà kébì ha ọlọ́lọ́ àwọlá tẹ̀lẹ̀ lẹ́bí pẹ̀rẹ̀tẹ̀ fún yí ẹmọ ẹlọ́bí tó bá wù yí lórí ẹ̀ fákùnrin òwe rẹ́sìkì ẹmọ jẹnu arẹ́sìkì ọlọ́run tó wù jáde fún yí lórí ọba tó tẹ ilẹ̀ lẹ̀ fún wa sáà ń lọ tí ò ní kó mọ rí mọ́ wa tí ò ní kó mọ ṣéèkì ọba náà ló lẹ́tọ̀ọ́ ká mọ̀ sí ẹ̀rí pé nígbà mí ọlọ́run máa ń fi àwọn àmì tuntun hàn wá tó yẹ pé àwọn bí itó tó dájú ibi bá dì àyè ilé ó kàn rí wọlé ṣẹlẹ̀ ní Tọ́kì ṣẹlẹ̀ ní ọjà fáwọn ìlú mi bẹ́ẹ̀ kábíyàn pé ọlọ́run bọba lágbára tó bá ní kó mọ̀ sí bẹ́ẹ̀ gbogbo wà tó ń lọ sí ilẹ̀ ń gbé gbogbo wa mi àmàrírí ọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run tẹ́lẹ̀ fún à ń lọ bó ṣe wùwà ń bẹ̀. bó ládá a máa sin nǹkan tí ò dá lẹ́lẹ̀ tẹ́kùn ń gẹrẹ lára pàtì tọ́nà dá sórí lẹ́lẹ̀ àbí òkè táwọn yẹn bọ sókè ló wà èmi lẹ́yìn náà ló ti jáde sábà lọ́lọ́run tẹ́lẹ̀ lẹ̀ fún ara tó fi nínú lẹ́yìn náà lókè ẹ̀dá lòun náà ọlọ́run tó wá dá yìí olóòlù yẹ ká mọ́ sí ó tẹ́lẹ̀ ní ṣọ́ọ̀ṣì bí ìtẹ́ ọ̀sàmọ́ àbìnáà ó wá mọ sánmọ̀ lé wa lórí ọ̀nà ọba tá ní àmọ́ ẹ̀sìn yìí òun ló mọ sánmọ̀ àgbéríkìlà ó lẹ́bẹ̀ lọ́wọ́ ìlú lọ kọ́ sánmọ̀ fún wa ọ̀nà ọba ní àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹta ọba tó tó gbé lórí ara wọn máa pàrọ̀ fi kọ́lùkì rọ̀hmánì mi ń tàfáwò ó dẹ̀ máa ó ti rẹ́gí kò síbì kan tó yọ títà ń bẹ̀ fárújẹ ìlúbáfọ́rọ́ hálítàrọ̀ mi fòtó ọlọ́ni owó sọ́mọ̀ tó wò tó wò tó lè rí ibi tó jẹ́ ibi tó láàyè ń bẹ̀ ẹ̀yẹ pé bá ti wà ní àjẹ́ ní sọ́mọ̀ sọ́mọ̀ kọ́ láwọn òyìn ọwọ́ wo sọ́mọ̀ wo sọ́mọ̀ ọ̀lẹ́ráyé bẹ́ẹ̀ ثم رجع البصر كرتين تتو تتو لدى ينقلب إليك البصر خاسئا وهو حسير ojú rẹ̀ ń padà lélẹ̀ náà ni láì ní eré ìpẹ̀kẹ́ tó kù bí ẹ̀ka tó lẹ̀. Ìyẹ̀mọ́ ìta ló ṣe. Ọlọ́run bá ní ọdún mẹ́rin lọ́wọ́ ti wà sọ ti o. Gbogbo kan àbí ìmí àbí omi bíríjì ń kọ́ ẹgbọ́ tọ́rù mìíràn bíríjì ẹ́tún ní ẹmọ́ gba abẹ̀mọ́ ọgbẹ́ tó ṣe ọdún mẹ́rin lọ ṣe títí mì ọlọ́run wa ti sánmà àwọ́ àlábẹ́ oríṣìí nǹkan wọn wá látòkè yìí náà òòrùn ń yọ lókè ẹ òṣùpá ń yọ òjò ń rọ̀ àwọn dáadáa ń ṣẹlẹ̀ ta ló ṣe jẹ́ wọn ẹni àti ẹni ẹmọ ẹ̀sìn náà ni ọlọ́sùn sánmà wo lọ súnmọ́ àrùn ní mọ́bà kálákan lẹ́bínà mìndú ni ọlọ́nà tó yàtọ̀ sọ́nà kínẹ́dá ẹ̀dákẹ́kẹ́ ẹni tí ń bọ òkè òkè wo ni sọ́mọ̀ wo lòkè dá ọlọ́run tó dá sọ́mọ̀ tó dálẹ̀ ọlọ́run náà náà rẹ̀ ká mọ́ ẹ̀sùn ẹrù bí ọlọ́ni ẹwù Ta jẹmọ́ onírọ́jò tójò bá rọ̀ ni ò jẹ́ kó rọ̀ ọlọ́ni àrí mo wọ̀ fẹ́ sọ́wọ́n wọ́n ti abẹ́ti gbàgbé kò sí tíjò tíjò èyí àwọ̀tẹ́ ń gbọ́ ẹmọ́ jẹ́ ń kẹ́nìkẹ́kẹ́ nìrẹ́ ní

ìkáwọn na kejì ká ojú ah, ọgbọ́dọ̀rọ̀ ah, lábìkò yìí ṣùgbọ́n ẹ̀nẹ́bì ń ṣe ọ̀nà àmà àwátàwà lọ́nà ọ̀nà ìyànà wọn ìyànà ọmọ kejì ká ah, ẹ̀wọ̀n pé àwọn China ọ̀nà kì tó yóò bá wọn jẹ́ àyàtì hmm. ìtọ́rẹ́ lò bóru láti ọ̀gẹ́ mùsùlùmí ni èyí tún nígbàgbọ́ pọ́ntí òjò tí ó àwọn kíńkí àwọn àkídà tó ti gbé ní ẹ̀rẹ́ ìlú pé ẹ̀kẹ́ ti ojú kò lẹ́ tó lé sí ojú ẹ̀ tó ní ọ̀rọ̀ náà ló lé gíní tí ò bá rọ̀ ó náà ló ní rọ̀ torí pò ń kọ láti sẹ́wọ̀n àtàtẹ́ ẹ̀ká tó fi mọ́ ẹ̀sìn náà ọba tí ń rọ̀ tó lè bá tọwà rọ̀ yìí àwọn arítìkì oríṣiríṣi ọlọ́wà mú jáde fún wa arítìkì sáǹfẹ́ ló jẹ́ ìní ìdí èso ni ọ̀sán ó jáde àbí ọ̀tàmẹ̀lẹ̀ ó jáde ọ̀gẹ̀dẹ̀ ápù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ta ní mú jáde fún wa ọlọ́wọ́n ọba ni o látara òjò tí ń rọ̀ iṣu ó jáde àbí pátí ó jáde àgbàdo ń kọ́ ọkà bàbà ẹ̀fọ́ oríṣiríṣi nínú samarot ọlọ́run pluralize ẹni àwọn nǹkan jíjẹ oríṣiríṣi tó bá wáṣẹ jẹ́ torí pé lọ́nà fẹ́ mú jáde lóṣùpọ̀n lápò torí sáré torí ìmì àti ẹ̀nà ẹ̀ ọlọ́run fẹ́ràn wa àwọn jẹ àmú kí ẹ̀wà jẹ ń tẹ́kọ́ mú ó gba fẹ́fẹ́ ọlọ́run ó wà ń sin lọ́run ẹ̀rọ èèyàn wo nu aláìmọ́ tó wáyé wá ṣe nìyẹn fẹ́ gbogbo tọ́lọ́run ṣe ìtẹ́wà fi tèrè gún lórí ẹ̀ lọ́rùn nìyẹn ọwáyé ọjẹ ọmú ọwọ̀ tó wẹ̀ ọlálàáfí ara ọ̀wá sí lọ́rùn wọ́n bá ní nǹkan mú yẹn ìkan ọ̀nà ọgbẹ̀ ẹ̀tọ́ rẹ̀ tó rẹ̀tọ́ níjọsìn gẹ́bí alúwà Muhammad sallallahu alaihi wa sallam bó àti ẹ̀tọ́ tó yé ọlọ́run náà lóhun ó ṣe fẹ́dà tó bá mẹ́tọ̀ ọlọ́run ṣẹ nígbà tí mo á fi ní ọlọ́run àtànẹ́bì náà ló mọ̀ àlẹ́ jẹ́ pé pé ẹ̀tọ́ ọlọ́run ní jọ́sìn ìwọ náà wọ́n ti máa ń jà fẹ́tọ̀ láyé àbí ẹlòmíràn lọ́yà kódà kó tó yẹ àwa ni ìjà fẹ́tọ̀ ọmọ nìyẹn ọwọ́ ìjà fẹ́tọ̀ tiẹ̀ ọwọ́ fẹ́kọ́ lọ́n fẹ́tọ̀ tiẹ̀ lẹ̀ abadan yóò bí ẹ tó bá ṣe ìyẹn ni ọ̀rọ̀ ọjọ́ ti ṣe pé tó bá wù ní tó bá wù kódà oúnjẹ ẹ̀rùsì àbí ìwọ lọmọ ọba mọ́ jẹun gbàdé bá pa ẹ́ ọdẹ ìsọ̀kọ́ tó bá wù ẹ́ lọ jẹun hmm. ṣùgbọ́n jọ sí dẹ́dẹ́ ni oúnjẹ oúnjẹ oúnjẹ ìdíwẹ̀ tó bá wù ẹ́ tó bá para rẹ̀ sí ọmọ para rẹ̀ kátó wá ṣe pé ìjọ ti tọwáyé wá ṣe ń sọ fẹ́ lò pé máa kírun máa ti lọ ní ẹ̀bá máa bá ń bẹ náà ta lọ ń gbéṣẹ́ ìsìn lọ́wọ́n dẹ̀rẹ́ kò mọ́nú rọmọdọ́nù gbogbo ìgbà ní o àwọn tó ń sin lọ́nù rọmọdọ́nù kẹlá pẹ̀lú rọmọdọ́nù yún fáyẹ̀ bá ti lọ tán àtúndágbére fún jọ sínú bákanáà ẹ̀yìn eré ìtayà ń bẹ́ o káyẹ̀ pé àbá ti sin lọ́n débì kan láti wùsùlù báwo wùsùlù ilà ayìn ọlọ́niwà àmúdò rọ́báká

èyí ń rí táyà o tó bá dé stéèjì kẹtọ́ lè ṣe kẹkẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ti gbé wá fún ẹ irú àwọn ẹ̀ta ń gbà àgbàlagbà táyà láti dàgbà ní ọ̀nìgbà ẹ̀mọ́ náà bá lè gbà ọmọ ẹ̀sìn ní kẹmọ bọ́yàn àwẹ́ tí wọ́n èyí ìjọba náà ní ẹ̀sìn náà débì kan ẹ̀sìn rí táyà ó ká mọ níta wáyé wá ṣe tó ṣe pàtàkì wọn ọlọ́wà ń sọ àwọn ẹ̀sí kẹtọ́ yẹ ká fún rírì ká mọ̀ ẹ̀sìn wọ́n sọ gbogbo tó ń ṣe fún wa òun ló ń fún wa òun mọ̀ sọ́mọ̀ lé lórí òun rọ̀jò láti sánmọ̀ ó mú nǹkan jíjẹ mú jáde fún wa wọ́n àtọ́lọ́wọ́ adébí ọlọ́wọ́ ní fàlá tẹ́jẹ́ àlúlè láì àǹdáàdà ẹ̀yìn ẹ̀mọ́ àyà lára mú orí jẹ́ ẹmọ́ mú àǹdáàdì ẹmọ́ àmú àwọn orogún pẹ̀lú ọlọ́run àwọn òròtẹ́ ń ṣe ìṣẹ̀ṣe kọ́ ló dá yín ọlọ́run ló dá yín ọlọ́run ìkẹ́lẹ̀ ẹ̀kẹ́ wọn ẹ̀rọ mú oró púpọ̀ ẹ̀rọ lọ́lọ́run tẹ́rí tó bí ọlọ́run lójú òun lélẹ̀ kéèyàn fi ọlọ́run lẹ̀ kó mọ̀tì fún wa lọ sí nǹkan mí ní báńkò lẹ́bọ̀ nìyẹn ó bí ọlọ́run bá nú àbúláìbínú mọ̀tíọ́t òdí aláfà alẹ́ àlẹ́hù ó lọ́nà bí àlẹ́ ilé òjíṣẹ́ ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ló tóbi jùlọ ẹsẹ̀ rẹ̀ ló tóbi jùlọ ẹwọ́n tó sàbí lọ ń bèèrè lọ́wọ́ ànẹ́bì ẹlòmínú iṣẹ́ wo ló dájú àbí kò tá ìyá ọmọlọ bèèrè lọ́nà bá wa lọ́wọ́ àfá kí láàmọlọ bèèrè ẹ̀rọ ẹ̀gbòrò ọ̀nà ayé ìtàwọn bá káàkiri tí ó jẹ́ kí àtàlẹ́ torí nẹ́mọ̀lọ bèèrè òṣèrè bá nípa yẹn bá ń bèèrè kí kí ló burú jù kí ni kí lè bá sáfún àbẹ̀bẹ̀rẹ̀ irú nǹkan báyìí ọmọ mi lálàá lójú oorun àbí àkẹ́ńfẹ́júmọ́ mi ìgbìnìkan ìgbìnìkan táwọn ọmọ ẹlọ́sọ̀n òun tó sàfàánì náà àbí mọ̀lẹ́ ń béèrè àbílẹ́gbìn mọ̀ tó dínà ń béèrè lọ́dọ̀ ànẹ́bí pé ẹsẹ̀ wo ló tóbi jù nǹkan àkọ́kọ́ táyọ̀ kan sọ fún kíní àǹtẹ́jẹ́ alàlèlá ìní já wọ́n wà kọ́ lákọ̀ọ́ ní kọ́ ọba tó dẹ dípò kan borí balẹ̀ fọ́lọ́n kọlọ borí balẹ̀ fún sà dípò kan pàǹkẹ́ fọ́lọ́n kọlọ́n sí tutù kọlọ borí balẹ̀ fún nǹkan ní kẹ́bẹ̀rù ọlọ́run o gbogbo àtàǹpà nǹkan inú ìjọ sì fọ́lọ́n ní kápá nǹkan wà o pàṣọ lè lè rọ gbé ká wọ́n ní àrẹ ọlọ́run tẹ́ pírèkì wọn àti kápá nǹkan ẹ̀pàǹkan fọ́lọ́ ẹ̀pàǹkan fún nítorí wọn láàrin yìí ni pé oríṣi nǹkan ní ń láàrin àtà ń kírun tá ń gbàwẹ̀ náà kódà àwọn àfáà mìíràn náà contribute sí ẹnìkan sọ fún mi recently pé nú ọjà wọn pé ẹran kápá ẹmọ̀ wọn bá ti náà ṣe nǹkan kan báyìí ẹran ní níta yókù mọ lọlé wọn kàn rí pọ́n gbẹ́lẹ̀ ní ibo lẹ́ran tán dáwó rárá wíyàn bò mọ́lẹ̀ nítorí kíni ẹ́ nítorí pa kí làájọ́ kódà isi ihe yìí sọgbọ́n tó múte gbọ́ ni tí ò bá jẹ́ náà wẹ̀yẹ bàbí kó wáwẹ̀ pọ̀ tẹ̀kàn ara àjọsìn onẹ́nìká pa nǹkan ọlọ́nìká àwọn pa fún un tó bá ti mú nǹkan mí ní dátọ́ pa fún ìmùtọ́nà yìí ti ní inú ìjọsìn àdúrà làwọn ń bẹ̀ o ọlọ́run mi ọjọ́ tó bá ti lọ pé àmúkàtà kù àbọ̀ ìrọ̀wà ní ẹ̀kọ́ ó ti wà sí pé àwọn fẹ́ modernize ẹ̀yìn ara tọ́dìjọ ẹ́ oní wọ́n máa ń fa ọmọ ní orí kéré kan sánú sàkà fún kéré kàárùwà bí láàmọ̀ bí kọrin tọ́gbẹ́dẹ́wájú ẹ̀ tí wọ́n náà gbà ọtí mú ní dápẹ̀ lọ́lọ́run ìtọ́ ń pè wọ́n wà sọ fọ́lọ́run nípa jùlọ ju ìdà sí àwọn ọlọ́run àmọ̀ yẹ́dẹ̀ rú ma àlọ́ ìlà àkàr ẹ̀tọ́ wa pọ̀ lọ́tọ́ ni ọlọ́run dábà ti yá aláwọ̀ káṣe yá yáṣẹ̀ tọ́wọ́n lọ pẹ̀lú ìgbè tó ń pè wà kúfà ọlọ́run láàbùrà ánà láwùbí ìdárọ́bì ní tọ́ ọ̀rẹ́ rí fún lọ́dọ̀ ọlọ́ fa innama hisabuhu láàbùrà ánà láwùbí fa innama hisabuhu ìdárọ́bì irú ẹni bẹ́ẹ̀ ti ní kí ni hisabu ẹ tọ̀rọ̀ kí ló jẹ́ hisabu ẹ ìṣirò àbí ẹ̀yìnú ta lè pẹ́ ni kó ti ní kéèsì lọ́dọ̀ ta ni ọ̀dọ̀ ọlọ́ ìwọ́tọ̀ ọ̀sìn lọ́ọ̀ nìkan tó ń sin nǹkan mí ọtí ní kéèsì ìrántọ́ wá ní kí èyẹ ní kéèdì lọ́dọ̀ àwọn efcc àwọn ìjọba jẹ́ tẹ́kàyà ìrúmọ̀bà àwọn gẹ̀rẹ̀ láàrin ara wọn kátọ́ wá sọ pé ọ ní kéèsì lọ́dọ̀ ọ̀nà ẹlẹ́bọ̀ wá ní ìbòlò sí ní kéèsì tẹ̀ fàílẹ̀mọ̀ ìfáàbùhú ìdàrọ̀bì okùnlọ́yà tí wà gbẹ̀ ilẹ̀ ìjọ́nà iye sáàdì tọ́bà gbọ́n ọkọ̀ wá tọ́bà lọ́ọ̀sẹ̀ náà pọ̀mọ̀ ẹ̀sìn kan mí àbọ̀ ń sin lọ́wọ́ tó ń pè nǹkan mí lẹ́yìn ẹjọ́ ń gbòkè ẹjọ́ lọ ń gbómi lọ ní lóru ẹjọ́ lọ ń pàtẹ́wọ́ àtọ́wọ́ bàtà ẹjọ́ ń ṣe ọ̀tẹ̀ ṣórí tó bá tilẹ̀ bá ti mọ́ àbí ẹnìkan sọ mọ́ pé àwọn alátẹ̀wọ̀n ọ̀kan wà lẹ́gbẹ̀ẹ́ àwọn tó bá ń kórúkọ lẹ́dà alájá àkíní gbogbo ẹ̀mọ̀ pẹ̀ lóru subhanallah bọ́ọ̀tí lónìí kọ́ tó ń sin nǹkan míì ọlọ́ni fàlátẹ́jẹ́ alúlè láyí àndáàdà ẹmọ́ máa wọn àndáàdù àndáàdù ẹ̀rẹ̀kọ́ lọ́nà lórí àndáàdù pọ̀ àndáàdù lè dé èèyàn láti mọ́ ìrìn àṣà mi ń bọ̀ àbí fẹ́ẹ̀mí ń bọ̀ ń kó kan yẹ̀ báyẹ̀ mọ́ pé torúkọ́ ti sẹ́lò mí di tọ̀húd ẹ̀kẹ́ ló sọ́jọ́ ògbójá fáà bá ń kọ́ wọnẹ́ káàkiri kíni káàkiri ọmọ wọnẹ́ lọ yíò ti ń di àndádù lọ ìgbà tí sẹ́kùn ọmọ tuntun Abdulwahab ti ń dárúkọ tọ̀wàgít nígbà tí ó dárúkọ ní mọ̀nà òbìdà wà wà rọ́ọ̀dìn ẹni táwọn yẹn ti ń wà pẹ́ ń jọ́sìn fún tó lẹ́sìn yọnu sí torí pé níbi tọ́ ẹ̀ń ṣírkù tọ́ àwà kámúyẹ̀ ní pátínà pẹ̀lú ọ̀rọ̀ níbi pàǹtẹ̀lé wà táwọn ni tó yẹ pé nẹ́nẹ̀ ní wọ́ adẹ́dì láti wọ́ wọ́n bá ní àti wọ́ náà àánú wọn wọ́ tẹ̀lé wọn àǹdáàdù kanu ìgbà mi ò lè jálù jẹ̀nu àwọn tó ń ka ẹ̀mí ó wà náà àdúrà táwọn afáà mi fún yẹn wọ́n ní okú tó bá ìfáwákà ni ọmọ ìgbọ́yà aláwọ̀ yá gẹ̀ ní ìyá kiri tó bá dọ́wọ́ parí ọ́ níbi hákì tàdádàbílà sàdádà bá bí là ọ tí ń pè nǹkan mí lẹ́yìn kíní lẹ́yìn ọlọ́run ìgbà míì ń bẹ ó lè mọ́ jẹ́ èèyàn ó lè mọ́ jẹ́ alújẹ̀nú ó lè jẹ́ nǹkan tọ́lọ̀ ń dá bí oòrùn àndádùn àmì oòrùn náà ń bọ́ àwọn àmì òkè náà ń bọ́ àmì igi náà ń bọ́ àmì odò ẹ̀yìn ìmọ̀tò àwọn onínáwà ó láwọn onímọ̀lúwà ní India gbogbo takalẹ̀ àndádùn ó lábi tí ẹ̀mí tó wọ́ọ̀sì dé ànẹ́bí ọlọ́nà ẹ̀bá tó ń pè gẹ́gẹ́ ọ̀pọ̀ ni yóò gbogbo nǹkan bá tọ́tẹ̀ yẹn pọ̀ lọ́nà ẹ̀gbọ̀rọ̀ tí ń kẹ́kẹ́ mí ọ̀lẹ́yìn ọlọ́run ìyẹn ni ànẹ́bí sọ pé ẹ̀sẹ̀ tí ó burú jù tọ́lọ́ ètò òun náà nìyẹn tí yẹn mú nǹkan pẹ̀lú ọlọ́run abẹ́rù ọlọ́run ọlọ́run nìkan nìkan mọ̀ ẹ̀sìn torí pé ìjọsìn yẹn la wáyé wá ṣe bábà ìjọsìn fọlọ́ ìjọsìn àyètò ìbádá kò tàkò ìfúyà lọ́nà bá ti dìfáyẹ̀ wá ní káìpé ká fi ọkọ̀ lọ́tẹ̀sìn ní onídìkọ́nà rán níbi mọ́ tí ó ń kálùkò ní láká yìí àbí tí wọ́n bá wò pé láká mẹ́rin ni ẹ́ túbú yìí ẹnìkejì ló ní wákà mélòó ní láká mẹ́jọ ní ń kálùkò mọ̀ pé èyí tó bá láká yẹn mú nìyẹn ṣùgbọ́n ẹ̀sìn àwọn fi ń tẹ̀ lánàá bí òjíṣẹ́ ọlọ́run gbàtúgbò wá lẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ òjíṣẹ́ àà wọ́n wọ́n tán rántí ẹniyẹn ọkẹ́ pẹ̀lú jìnà lásán ó sì ṣe ìfẹ́ inú ààrẹ ọkábẹ̀rẹ̀ ọlọ́ ọlọ́wà ni fàyín kún tún fi rọ ibi mìmánà gbádùnà àlà àbìdínà ó lè ṣe ṣe kẹ́mọ́ sí èméjì lórí nta sọ̀kalẹ̀ fánàbì ti ṣe àkùránì ẹ̀rọ ìlẹ́mọ̀ sí èméjì sí ètẹ́kùn lóró ọrọ̀ ara rẹ̀ gẹ́gẹ́ bá ẹlẹ́ni mọ̀hálà mọ́ mọ̀jìnúrù mọ̀hálà mọ̀ ní ẹni kan ní kó tí lọ́pọ̀lọ́ lọ ń kọ́ ní mọ̀jìnúrù ní wèrè nítàn sọ láká ẹ̀mí ìbáwọn ní sáàrù màjíṣíà ní ẹ̀mí sáàrù akọrin ní gbogbo ìgẹ́dẹ́kọ̀ àdẹ́kìtàn ẹgbẹ́ni tó gbọ́ ẹ̀ àtàfẹ́rù àwàlì tó jẹ́ òṣùúrọ̀ nípa àwọn ọ̀rọ̀ mọ̀ pàdé òkú mọ́kà lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan yìí ti gbà tó gbogbo ń sọ ó kàn àròsọ ní ọlọ́run tó yẹ kó wá rú yín lójú challenge ọlọ́run á wa nínú tó pọ̀ ọ̀nà kan lílé ìbẹ̀ tó yẹ pé sáré bí wá rú yín lójú abdi náà wa Muhammad ìpẹ̀rú rẹ̀ gbọ́dọ̀ tó ànẹ́bì sí ẹrụ ni ẹ̀dá ọlọ́run ni òjíṣẹ́ ni wọ́n àti tí wọ́n ni wọ́n gbọ́dọ̀ wá ma pé pé mọ̀ọ́mọ̀ wá ṣàánú mi àbí tó tọ́ ká ló pé mọ̀ọ́mọ̀ wá mi tó tọ́ mọ́ ẹ́ ìgbà tó wà láyé gẹ́tọ́ wá níwá gbà mí ilẹ̀ títí kí lápọ̀gbé lórí ìkíni wẹ́n nìkan jẹ́ ní àkọwárẹ́sù ẹ̀hẹ́n ó lè tèyí wọ́n gbà mí ilẹ̀ olóòfò ọlọ́mọ ní òfò ọlọ́wọ́ tí èdè gbogbo ẹ lówó ọkọ̀ olóòfò ẹdọlówó ìfànàbí wọ́n àti kẹfẹ́ nìkan kí wé àlẹ́bí agbà mí àlẹ́bí lárí sàgásù bí fa iná mọ́ yóò sàgásù bẹ̀lá ọlọ́ tó bá rú yí lójú bá sọ̀kalẹ̀ fẹ́ rú wa ẹrú lànẹ́bì ṣùgbọ́n ẹrú tọ́lọ̀ ń wá rán lòun níbi ipò ẹrú àmọ́ pẹ̀lẹ́rú a ní bèèrè tí èsè tẹrú lọ́wọ́ ẹ̀ àníbà ọ̀nà sọ́lá òun náà ń jẹun èyí mọ́ ń pa ìmọ̀ rẹ̀ àwọn kèfèrí náà sọ pé a mọ́lẹ̀ àbá rọ̀sùn ya kóló tọ̀ àm wàyẹ́m ṣe fẹ́lẹ̀ àtúwà ìlú òjíṣẹ́ òlélẹ̀ tó náà ń jẹun tí ń rìn lọ́jà ìtàwọn ará ìfẹ́ ti fẹ́ tí ó yóò jìdẹ́ kò yẹ kó jẹ́ èèyàn ọlọ́run tàbá rẹni tí èsè èèyàn ní ta rán mọ̀láíkà tí tó bá ní ẹsẹ̀ ẹ̀ ní ṣe torí ẹ̀rọ̀ tó mọ̀láíkà tẹ́lẹ̀ ẹ̀rùn bí ṣe mọ́ rí lára ẹ̀rú lànàbí ọlọ́run ẹni tí bá ń dáàtò lórí ń sáà fọ̀kalẹ̀ fún tàlẹ́ǹjìrè pàtúbì sóra tí mi mẹ́tẹ̀lẹ̀ ẹni ìtẹ̀wó sóra kan wá kùránì ní sóra 114 ọlọ́run á gbogbo àwọn èèyàn pẹ̀lú sóra kan káàmẹ́ mú sóra kẹwa ìgbàtọ́ ẹ̀yìn tó kalẹ̀ ó mọ̀kà láàrin àwọn lárúbáwá àwọn tó jẹ́ àfààfínù lè fàfọ́ hà àwọn èkàn nínú kádá láhán tẹ́mọ̀rọ̀ sọ fòròsánù lè kàláàmù akíní nínú kásọ̀rọ̀ bọ́nà ti challenge wọn ààrẹ ní kó síkíní tó jáde wa

wọ́n ní oṣù àdáàkùn mi dún ní láà ẹ̀pà àwọn ẹlẹ́rìí ẹ̀pà àwọn alábàáṣe yìí tó tó yàtọ̀ sọ́lọ̀ pẹ́kùnrin lọ́wọ́ ibi ọ̀nà ní káwọn sóra kan wá nínú sóra mi sóra tó yún sọ̀rọ̀ ní fátó bí a ṣe lè sówà rí mú sárọ̀ yá tí ẹ̀yìn ẹ̀tì ẹ̀hun sóra mẹ́wàá lọ́wọ́ ara yìí ọlọ́kọ́ gbẹ́lódì di gbogbo Kùránì àbí nígbà tí àwọn èèyàn rí bí dáhùn ó tún mú wálẹ̀ ó tún mú wálẹ̀ kò tẹ́ tó rí kẹta mú wá o kúlù àyí sàmà àti ìsù àlìjẹ́nú àlàáyá tún bí mísílẹ̀ azal Qur'an ọlọ́run ní ànábì sọ fún pé táwọn ènìyàn àtàwọn àlùjẹ̀nú jẹ̀mọ́ ẹ̀dá àlùjẹ̀nú tó fẹ́ pọ̀jà ẹ̀dá lọ àwọn ẹ̀dẹ́ nìyẹn ọlọ́run àlàáyá tún bí mísílẹ̀ azal Qur'an pàfẹ́ mọ́rù Qur'an yìí wá láyà tún nà bí mísílẹ̀ wá pàlọ́ká nà bá dùn lè bá ní lọ ìrọ̀ kódà kẹ́ ẹran ayé lọ́wọ́ pé ìwọ mú lẹ́gbẹ̀ẹ́ kémi mú láàrin ìwọ mú parí ayá kémi mú bẹ̀rẹ̀ rẹ̀ ààlé mú wá ìdán alkùrán huwa al-mu'jizatul kubra lin nabi challenge àwọn èèyàn kíkan mú àwọn wa òkè ayànkọ́ àmúwá òṣùwà àmúwá ayànkọ́ àmúwá ọlọ́wà challenge wá dérí aráàfí ẹgbẹ́nu alkùránì aláwọn aráàfí kàtà pẹ̀ ní alhuruful muqatta'a àwọn gbólóhùn táà mọ́ ń dápè táà mọ́ ń gé táà ní pè papọ̀ bí alif láàm mím ẹ̀rípapọ̀ lọ́tọ̀tọ̀ ni gẹ́gbẹ́ ní muqatta'a àná nìyẹn sọ́ọ̀dẹ̀ tọ́ ha àwọn òrùfẹ́ iná tó ní al-huruf al-muqatta'a àyà 29 ló bẹ̀rẹ̀ bẹ́ àwọn tẹ̀sílì tá a bá lè tọ́lẹ́ ní ọlọ́run ló máa ń tó gbà lérò pẹ̀lú àbí ẹtí àwọn àfẹ́sì sọ pé sábà tó bá ajẹ́ pé ọlọ́run bá wa sàwọn ọ̀rọ̀ kan tí ò ní túmọ̀ tí ò kàn ní rí àkókò ní fáídà ẹlẹ́fin náà tẹ̀sílì pé kìí ṣètúmọ̀ rẹ̀ ni pé ó ní túmọ̀ tó bá bá tú rí wà àwọn kẹ́kẹ́ wọn lò kọ̀lá tó kẹwà bẹ́ẹ̀ kò tẹ́ tí wọ́n ń fàfà níbẹ̀ ó kẹwà bẹ́ẹ̀ àǹfà ní túnmọ̀ rẹ̀ gẹ́gẹ́ ni pé ní fàájí wà fàájí pé ìchàlẹ́ǹjì yẹn lọ́lọ́run ti dé pé kùránì tí mo mú wá fún yín o kúràkẹ́ tó so níbi kúràkẹ́ ṣe áyà nìkan lẹ̀ lé mú wá ara fi bẹ̀rẹ̀ lé mú wá ó ń fi gbogbo ara bẹ̀rẹ̀ ìchàlẹ́ǹjì wa ní ẹni tí wọ́n gẹ́gẹ́ ní ìchàlẹ́ǹjì lọ́rọ̀ ti dé àbíkọ́ àánú máa lè fìlà mímu sẹ́nìkan náà lè dánú padà kó ní gáyín ó sì dákẹ́ àdógbà babalágbára mo rò pọ̀ gbádùn kò láti ìsọ ti ẹ̀gbọ́n gbádùn gbà wọlé sọ lẹ́rù kó lọ àbí àríkọ fárabí kan sáà náà lè márabí kankan ní bá bá akákẹ̀dákẹ́ àwọn lárúbálà ní ara wọn gẹ́wọ̀n rẹ̀ léṣe kó jọ́rọ̀ ibẹ̀ náà èdè òfin àkùránì ah, ó challenge wa ní gbogbo ọ̀nà ó tún débi kíni àràfi wọ́n lò tó àràfi pọ̀ tó wá ní wọ́yá gàáyìn wà gbé síwájú wàá fi sọ́ọ̀dì wàá fi ti kéjì wàá fi kọ́ wá ní gàáyín sọ́ọ̀dì àbí ibò láti pé kò ní jọra wọn kòránì sọ ti ẹ̀ ó ti rẹ́gì ẹni alkùránì ọlọ́ọ̀fi challenge wa lè múrẹ̀ wa kí tó wá ti bẹ́ẹ̀ nìkan kó tó wá di pé nínú ìdájọ́ náà sálẹ́rẹ́ tó fi bí kòránì ẹ́ bàmọ́ ní ákàrù mi lọ́la ọkùnmọ́ bí kọ́ mi yóò kínú ṣe tó fi tó àlàwọ́ àmì ìjọjọ́ yìí lọ́tọ́lọ́rẹ́ àtúnjòkó òmìnira àtúnlùmọ́ débi òfin gan àbí ibi ìtànkọ́ kí reality wà ń bìtẹ̀ kẹ́mọ̀ lè já níwẹ̀lẹ́ ti rí ní kọ̀ránì ìdí kọ̀ránì ti tàrí yìí wá pọ̀ ọlọ́run jẹ́ bá ń ṣe èméjì nínú bá àbùkalẹ̀ ìní ẹ̀tì ẹ̀múrú ẹ̀wá ẹwẹ́ ni kúra adé oṣù àdá kúnmìn lónìí lá èkó tó sọ̀rọ̀ dìkẹ́tẹ́ pé lóòótọ́ lẹ́yìn kílè ìgbé kọ̀ránì wà látọ̀dọ̀ ọlọ́run ọ̀dọ̀ àlẹ́bìnrin ṣe bí pàápàá jùlọ àwọn tọ́lọ̀ ń sọ alùkùránì kalẹ̀ fún àwọn olùsọ̀rọ̀ gan ni wọ́n ọmọ ọ̀rọ̀ sọ̀rọ̀ lárúbáwá ẹlọ́ka àdábù wọn ẹlọ́ka tàríkù wọn lásìkò jà iléyàwá kẹ́sì tó dé sọ̀rọ̀sọ̀rọ̀ ní wọ́n mọ́sí mọ̀rọ̀ sọ tó náà wọ́n ṣe ókúbà kọ́lọ́ ọkùnrin tọ́rọ sọ àwọn kèfèrí náà fánàbí nígbà tó ti gbogbo ọ̀rẹ́ tí wọ́n bẹ́ẹ̀ bá níbi tán rí wọn ẹja mú ẹni yóò mú ọ̀rọ̀ sọ yóò lè bá pọ̀n sí ìṣẹ́ ó wà lọ fàwọn kẹsàn lẹ́bí bóyá ó tẹ̀lé fi dáwà rẹ̀ lẹ̀ ọlẹ́wà dọ́dọ̀ àlẹ́bí ẹni rẹ̀ Muhammad ọmọ ọmọ níbi níran ní ẹ̀bẹ́ Yorùbá tí wọ́n ń kọ́ ìwọ́ wá ní gbogbo yẹn ń túbẹ̀ káàkiri àdúgbò Muhammad tó ní ó yẹ kí rúwọ̀ yìí rí báyìí kí ni wọ́n fẹ́ gẹ lórí tán sí i